yà gbogbo àwa ẹgbẹ́ tampan látòrí gbogbo ọ̀gá wa pátápátá látòkè ayé wa rèé lóde o ayé wa rèé lóde o ẹgbẹ́ àwa onítíátà táyé ń rí táyé ń yọ̀ táyé ń rí táyé ń kí wa níbi gbogbo tó ń torí mímọ̀ wá pàápàá fún wa ní nǹkan tí wọ́n ń torí wípé òkè àmúnú ara ayé dùn tí wọ́n ń torí bẹ́ẹ̀ tí wọ́n ń gbè wá níjà nígbàkigbà tá a bá fẹ́ ní problem ẹgbẹ́ yẹn wá dẹgbẹ́ tí anybody kàn sọ nǹkan tó wù wọ́n sí jágajàga kò sí respect mọ́ fáwọn àgbàlagbà oríṣiríṣi oníkálukú ń ṣe tóun náà ẹ̀yin tẹ́ ẹ wá jọ̀gá wa náà ẹ dẹ̀ wá jókòó ẹ wá ń wò wá ẹ má wò ẹ jọ torí tọ lọ́hùn gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá ẹ má bẹ̀rù kí lẹ ń bẹ̀rù fún kí ló ń bà yín lẹ́rù èèyàn kọ́ ṣe máa jókòó sí lóyìnbó tó máa lọ́wọ́ ẹ sábọ́ọ̀gì tó máa sọ̀rọ̀ sí gbogbo ẹ̀yin àgbàlagbà kí ẹnìkan tó máa ń bú òbò ní orí Instagram kó máa pariwo wípé irú yàwèrò torí pọ́n ti dó yàwèrò pani yàwèrò ó ṣe lè rìn ẹjọ́ ìyá tí kàríà ẹ̀ bàjẹ́ láti ìgbà tí ìyá ti wà lọ́mọdé ìyá tí ó ṣorí burúkú ìyá tí ó ṣe wèrè tí ó ṣòṣì kẹ́nìkan wá torí wípé òun fẹ́ bíldì ibi tóun ti máa máa rówó kó wá máa sọ wípé bákan láyé àwọn ìyá yẹn ṣe rí òun náà dẹ́fẹ̀ẹ́ dàgbà ju ibi tó dàgbà dé yẹn lọ ẹ wo bí kò sí nǹkan tí anybody fẹ́ fi anybody wá ṣe àwa lálẹ́gbẹ́ wa àrà tó bá wù wá ká dá nínú ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ni èèyàn kan tí ò pẹ̀lú wa kò lè máa wá bá wa sọ̀rọ̀ bí ẹ̀yin bàbá bàbá yẹn dẹ̀ ń wò kí ló ń bà yín lẹ́rù now àwọn ọmọ kan root nínú ẹgbẹ́ wọ́n ṣe ohun tí ò dáa àwọn alálẹ́gbẹ́ wa ẹgbẹ́ dẹ̀ ń sọ wípé àwọn máa discipline àwọn ọmọ yẹn ẹnìkan wá dìde ó ní kí president wa kó wá grant interview president wa náà wá lọ ó lọ wọ orúkọ ẹgbẹ́ wa mọ́lẹ̀ on behalf of Jide Kosoko we are sorry sorry for who sọ́rífà hù ṣọ́gà wa làwọn ọmọ wọn yẹn ní ntàwádé bá rí ní tíátà I started this profession in the year nineteen ninety two láti ninety two yẹn èmi ò rí gbóhùn tí mo mọ̀ ní wípé gbogbo ọmọ kéékèèké tó bá ti fẹ́ wọnú tíátà yìí wọ́n tún kọ́gbọ́n sí ni ọmọ tó bá bàjẹ́ láti ilé adẹni tó lọ́gbọ́n sí ṣùgbọ́n sìn wọ́n ti sọ ṣẹ́ tíátà àdìṣẹ́ tó jẹ́ wípé avenue láti polówó iṣẹ́ aṣẹ́wó adẹ̀ ti gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí sáìdì tí wọ́n nìyẹn wọ́n léèyàn tí ò bá ti lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́run ẹni tó bá lóun ò ṣẹgbẹ́ ẹfẹni tí ò ṣẹgbẹ́ lẹ̀ kò ṣẹgbẹ́ nìyẹn òun ló mọ nítorí tó fi sọ wípé òun ò ṣẹgbẹ́ bàwa tá a wá ń ṣẹgbẹ́ ká má wàá fàyè lẹ fáwọn kan tí ò sí inú ẹgbẹ́ wa láti máa wá borí ẹgbẹ́ yẹn jẹ mọ́ wa lọ́wọ́ nítorí kíni nítorí kíni ọ̀gá president wa sọ wípé on behalf of Jídé Kòsọ́kọ́ we are sorry sorry for who na sorry for who ṣáwọn ọ̀gá wa nìyẹn ẹ mórí tíátà yẹn ẹ ti bàjẹ́ tí gbogbo ní tíátà ò bá lè sọ̀rọ̀ lásìkò yìí ní àsìkò yìí ọmọ àlè ni nídìí yìí yíba tó gúnde ti sọ nínú ìtàn tá a bá wọn ló sọ wípé bẹ́ẹ̀ kò bá kẹ́dẹ̀ ṣọ́ra àwọn tí ó kẹ́dẹ̀ mọ nǹkan aṣẹ́ yìí ló kẹ́dẹ̀ sì máa wá gbaṣẹ́ ìmọ̀ yìí lọ́wọ́ ṣé wọn ti gbà á ń jìyà lóríṣiríṣi ọ̀nà àwọn kan á tún wá dé wọn á tún máa wá sọ̀rọ̀ ẹjọ́ president ẹgbẹ́ wa ó ń káwọ́ mọ́wọ́ níwájú ẹ̀sà bọ́ọ̀dì who is that woman self gan ṣojú wípé kó sọ̀sọ̀kúsọ lórí social media àwọn náà máa sọ tiwa kí wọ́n wá yẹ ìyá àwọn tó gbéṣẹ́ lé àwa lọ́wọ́ àwọn àgbàlagbà tiwa wọ́n ti dó wọn pa wọ́n dá wọn ẹ̀dẹ̀ ń wò ẹ̀dẹ̀ ń wò ẹ̀dẹ̀ ń wò tẹ́rù ọ̀dì bá ń wò èmi ni olú olówó gẹ̀mọ́ mi ni wò mi ni wò ìrẹ́ tó bá wù wọ́n kọ́ pamọ́ mi ní social media ìsọkúsọ tó bá wù ìkẹsọ sí mi ní social media bó bá ṣe wù ìkẹ́ bú mi tó ní social media àrà tó bá wù yín kẹ́ dá ọmọ ẹ̀gbá ni mí ọmọ Onísàbí agbóǹgbò àkàlà ẹ jẹ́ kájọ bẹ̀rẹ̀ sí bára wa fà kí láti máa yẹyẹ àwọn ọ̀gá wa àwọn àgbàlagbà tó fi ṣe tíátà lé wa lọ́wọ́ láti máa yẹyẹ wọn láti máa dọ̀ basadaisi indọ́sírì wa torí kí ni bá a ṣe fẹ́ ṣe lé wa la ṣe fẹ́ ṣe lé wa ẹ̀yin àgbàlagbà ẹ dìde ẹ dìde ẹ jí gìrì wọ́n bá ṣe ìjẹ́ ẹ jí gìrì ẹ jí gìrì